أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim tí ọlọ́run ọba ní wà pẹ̀lú wa a sì wà lórí Surat at-Tahrim a ó dìde lórí lórí ayé ẹlẹ́ẹ̀kẹwàá قلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة نوح كانتا تحت عبدين من عبادنا صالحين فقالتا هما فلن يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الساكنين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابني عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصلت فرجها فنفقنا فيه من روحنا وصدقت بكلمات ربنا وكتبه وكانت من القانتين ọlọ́run bá ní ضرب الله مثلا ọlọ́run ọba ó ṣe àpèjúwe àti ní lílẹ̀dínlẹ̀ àkàkọ̀ọ̀ fún àwọn tí wọ́n ya kèfèrí sọ́nà ìmọ̀ àṣà lọ inú ọmọ àṣà náà nínú àwọn obìnrin táwọn náà tí wọ́n ya kèfèrí sọ́nà rẹ̀ ọ̀kan nínú wọn ìyàwó ànábì náà àti ìyàwó ànábì náà كانتا تحت عبدين من عبادنا wọ́n bẹ lábẹ́ ẹrú wa méjì nínú àwọn ẹrú wa èyí pé wọ́n bẹ aya fún àwọn ẹrú wa méjì nínú àwọn ẹrú wa sọ́ọ̀lì ẹ̀yìn láwọn tọ́jọ́ pé ní ìrírí àlẹ́bí ọlọ́run ni wọ́n Thank you. ẹni rẹ̀ ànábì ọlọ́run pàpọ̀ ọ̀nẹ́ta وجنبا يا obìnrin فلم يغني عنهما من الله شيئا بدليل يقول فتجاء نبي الله رجل وواتي ولم فعلك شامد الله وقيل ادخل النار مع الكافرين لا ضد القيامه àbí ọjọ́ tí wọ́n fẹ́ jáde láyé a máa sọ fún wọn pé ẹ máa wọlé lọ pẹ̀lú àwọn tí wọ́n mọ̀ wọ́n náà láwọn sọ pé pé ìyàwó àlẹ́bí ọlọ́run wọn fẹ́ kí wọ́n sorí ire pẹ̀lú ohun tí ọlọ́run ti rán àlẹ́bí wọn fọ́ wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n ti àìgbọràn sọ́lọ́run ọba wọ́n gbógun ti ẹ̀sìn ọlọ́run ọba wọ́n ń ṣe ìjàmbá ọkọ̀ wọn. wíwà lábẹ́ ẹni eré kò wá sáǹfààní kankan fún wọn. àwọn àmọ́ sọ fún wọn jọ́ fún mi àìsàn pé ẹ náà wọnú náà lọ gẹ́gẹ́ pẹ̀lú àwọn tí wọ́n bá wọn náà. أطاع من يسر ولي ضرب الله مثلا لحال كفر في مخالفتهم المسلمين ọlọ́run ọba ó ṣe àpèjúwe ìṣe sí àwọn àwọn kan tí wọ́n ya kékeré sọ́lọ́run tó ń ti pé wọ́n ń gbé pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n kún bí hìmíhùn tí wọ́n ti súnmọ́ wọn pẹ́kípẹ́kí wọ́n máa ṣọ́rọ̀ bí hìmíhùn bẹ́ẹ̀ ni wọ́n bá wọn gbé wọ́n bá wọn jẹ wọ́n bá wọn sùn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọn pàpà gbàgbọ́ wà á nà dáàbì kàlá yàn fáwọn ohun lè tó pèrè yìí dèjà ní máa gbé lábẹ́ ẹni بحال زوجة النبي الله نوح وزوجة النبي الله نوح àpèjúwe yìí gẹ́gẹ́ bí ànábì Nuh ànábì ọlọ́run àti ìyàwó ànábì Nuh ànábì ọlọ́run tí wọ́n ń bá ọkọ wọn gbé lọ́jọ́ tó ti pẹ́ tí ọkọ wọn sì ń pèkè lọ sójú ọ̀nà ọlọ́tún òtẹ̀lé. حيث كانت في عصمة عبدين من عبادنا الصالحين láwọn tọ́lẹ́ pé wọ́n ń bẹ lábẹ́ ìtọ́jú àti àjọgbé ọkọtaya pẹ̀lú àwọn ẹrú wa méjì fàwọ́pà àti nínú ma àìsíyá àná wọ́n ìjàmbá ni wọ́n ti bá wọn gbé ìjàmbá yìí sì ní láwùú máa fi di nínú ẹ̀sìn ni wọ́n ń jàmbá ọlọ́run wọ́n ń jàmbá òṣìṣẹ́ ọlọ́run ọ̀la. ọ̀kọ́ni káyọ̀nà tí a kà àpèrè ìkẹyìn torí tí wọ́n jẹ́ kékeré lábẹ́ mùsùlùmí فلم يبقى هذان الرسولان أيضا كتيهما àdáàdì ní àdáàdì láì ṣe ara àwọn òṣìṣẹ́ ọlọ́run méjì yìí wọ́n lè kọ ìjìyà ọlọ́run fún àwọn ìyàwó wọn méjèèjì nígbà tó fẹ́ pé wọn tẹ̀lé tọlọ́run wàkílà ìsọ̀jẹ̀kẹ́yì àwọn ọmọ sọ fáwọn ìyàwó méjèèjì pé ìdùkúlẹ̀ náà rọ̀ máa dákìlì ìlàfíà ẹ máa wọnú náà lọ pẹ̀lú àwọn tó wọ̀ náà wọ́n fi bọ́ọ̀dì hábẹ̀lì mọ̀tẹ́lì àpèjúwe tá a ṣe yìí dẹ̀ríwò lálá ẹnà kúrúbù nínú àbíyá ìwà sọ̀rọ̀hìn ẹ̀rí ni nípa torí pa súnmọ́ ànábì ọlọ́run àjọmọ́ni àjẹyàwó ni àjọmọ́tàgbé ni wọ̀sọ̀rọ̀hìn àtàwọn èèyàn rẹ̀ máa yìí sí iṣẹ́ àná máa làwọn ìṣẹ́yìn kò ní sáǹkà ní kàkà lópin ìgbà tí ẹni tí ń bá wọn gbọ́n ìjọba ìjọ ń gbé òde ìrọ́ láǹfààní. mo lọ sábà àwọn áyà méjèèjì àbí mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú àwọn èyí tó ti kọjá ó ní pé lẹ́yìn ìgbà tí ọlọ́run tó kún àwọn ìyàwó àlẹ́lù Muhammad sallallahu alayhi wa sallam lẹ́dùn pé kí wọ́n túbá tútúbá ti òdodo kí wọ́n sì gbàgbọ́ kí wọ́n ṣe ìkíláàsì fọlọ́run kí wọ́n tó wà nínú àwọn tí wọ́n máa gbìyànjú lọ sójú ọlọ́run sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú àlẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run wá ṣàpèjúwe fún wọn kí wọ́n lè mọ̀ pé gbígbé ìyàwó fún àlẹ́bí sallallahu alaihi wasallam kò lè ṣàǹfààní fún wọn tó ọ̀gá ti ṣe eré gbígbé ìyàwó fún àlẹ́bí sallallahu alaihi wasallam kò lè ṣàǹfààní fún wọn tí wọn bá gba ti òjíṣẹ́ náà gbọ́. so ọlọ́run wa fi ọwọ́ ṣe àlàyé àwọn kan tó ń báwọn náà ń bẹ lábẹ́ òjíṣẹ́ gẹ́gẹ́ báwọn náà ti wà lábẹ́ òjíṣẹ́ àwọn kan tó jẹ́ pé ìyàwó ni fún ẹ̀lẹ́bí ọlọ́run gẹ́gẹ́ báwọn náà ti jẹ́ ìyàwó fún ẹ̀lẹ́bí ọlọ́run ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà nígbà tí wọn bá ti ẹ̀lẹ́bí ọ̀run tí o ìgbàtọ̀ ọlọ́run ọba gbọ́ ìjọgbé ìjọsùn ìjọjẹ́ ìjẹ́mú kò sàǹfààní fún wọn torí pé wọ́n gbé abẹ́ àlẹ́bì nígbà tó o ṣiṣẹ́ rí so ìdínú tọ́lọ̀ ti sọ pé náà eléyìí ni ọ̀kan nínú ah, àpèjúwe náà àpèjúwe ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn kan tún wà tẹ́lẹ̀ pé àwọn wọ́n mú létí kèfèrí ni kèfèrí lẹ́jọ́ ń gbé lẹ́jọ́ ń jẹ lẹ́jọ́ ń mu kèfèrí lọ́kọ́ wọn tó ń ti bẹ́ẹ̀ náà àwọn jẹ́ ẹni ire wọ́n jẹ́ ẹni tó sórí ire jọ gbẹ̀ngà ìfẹ́hánà ẹni tí ó wọ ọgbà àdẹ̀rà àlùjánnà tó sì máa gbé lọ gbèrègbèrè torí pé kí ni àwọn ọ̀tẹ̀lé iṣẹ́ ibi tọ́kọ̀ wọn ń ṣe wọ́n ọ̀tẹ̀lé àìgbọ́ lọ́wọ́ gbọ́ jẹ́ pé àwọn wọ́n wọ àjẹ́nà pẹ̀lú àwọn tó wọ́n wọ́n. ẹlẹ́ẹ̀kẹta nínú wọn ó ní ẹni tó jẹ pé ẹni eré làwọn òbí ẹ̀ ó sì tẹ̀lé ohun tí àwọn òbí rẹ̀ wọ́n gbé ẹsẹ̀ rẹ̀ lé lórí tó tẹ̀lé tó sọ ìwọ ọlọ́run ọba tó ti sọ ara rẹ̀ ní tọ́lọ̀n tó sọ ọlọ́run á yẹ̀ ẹ́ láti jẹ́ pé ara rẹ̀ ó ní èèyàn ńlá èèyàn pàtàkì ẹni eré ànẹ́bí ọlọ́run nínú àwọn ànẹ́bí ọlọ́run tó tóbi òun ló so àwọn èyí ni àpèjúwe tí ọlọ́run ọba ṣe ọlọ́ni bọ́rọ̀bọ̀ lọ́rùn mẹ́sẹ́lẹ́ nílẹ̀bí ilẹ̀ kẹfọ̀rì àpèjúwe àwọn kèfèrí àwọn tó rẹ́ pé wọn ọ̀gbà ọlọ́wọ́ ọba gbọ́ tó ń ti pé wọ́n ń gbé pẹ̀lú onígbàgbọ́ ni tó ń ti pé wọ́n ń gbé pẹ̀lú ẹni eré ẹni ọlọ́wọ́ ọba yàn tó fi yàn ní ànẹ́bí àti òjútì ọlọ́wọ́ ọba ó ní ìyàwó ànẹ́bí náà wọ́n mọ àtàlù àti ìyàwó ànẹ́bí náà ànábì inú wọn jẹ́ ọ̀kan nínú ulul azm àwọn ànábì ọlọ́run tó tóbi tó ń di bẹ́ẹ̀ wíwà lábẹ́ wọn kò sí wọn láǹfààní kankan. so example eléyìí example èèyàn tó jẹ́ pé ó ń gbé pẹ̀lú ẹni eré wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ ó ti pẹ̀lú ẹni rẹ̀ náà iṣẹ́ ẹkú lòun wù so mi máa gbé pẹ̀lú ẹni rẹ̀ ni kò sáǹfà ní tọ́gbẹ́ ṣe fún torí pé olúkúlùkù iṣẹ́ rẹ̀ òun ló gbèdé àyè tó dáa iṣẹ́ rẹ̀ ló gbèdé àyè tí ò dáa. قال اني كانتا تحت عبدين من عبادنا الصالحين فقالتا هما وانبلب اروا ولدي tí wọ́n jẹ́ ẹni rere ṣùgbọ́n wọ́n ṣe ìjàmbá fún wọn wọ́n ṣe ìjàmbá fún ìpè tí wọ́n ń pèsè lọ síbẹ̀ wọ́n ṣe ìjàmbá fún ẹ̀sìn ọlọ́run ọba àti ọkọ̀ tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ àwọn náà ni ìyàwó ànábì àti ìyàwó ànábì àwọn afá oníkọ̀sí ẹnu wọn kò lórí pé ìjàmbá tí wọ́n ṣe yìí kìí ṣe ìjàmbá pé wọ́n ṣe ìwà àbàjẹ́ ìdìnà rárá o ìjàmbá tí wọ́n ṣe kọ́kọ́ lábẹ́ ẹ̀sìn ni ẹ̀sìn tí ọkọ ń ṣe wọn ò ṣe ìwà àbàjẹ́ tọkọ ń pèpè lọ síbẹ̀ wọ́n ń ṣe ìrànlọ́wọ́ láti ṣe ìbàjẹ́ náà wọn ò ọlọ́wọ́ ọba gbọ́ tí ọkọ wọn gbàgbọ́ ìdíjẹ́lẹ̀ ti ṣe pàtàkì ni pé Ànábì sallallahu alaihi wa sallam ó ní àwọn ìyàwó àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ti sọ wọn kúrò níbi ìwà àbàjẹ́ ìgbìmọ èyí pé wọn ò ní ṣe ìgbìmọ gbogbo bí wọn ti burú lẹ́wà ní nǹkan lè kò ní jẹ́ ìgbìmọ lè torí pé àkọ́kọ́ ni pé kódà gan bí ọkọ wọn bá kọ̀ wọ́n sílẹ̀ ẹ̀ṣẹ̀ ní tẹ́lòmí láti fẹ́ wọn tó ní wọn àti jẹ́ fún ẹni tí yóò ṣe jù lẹ́pẹ̀lú wọn sọ ìwà ìjàmbá tí wọ́n ṣe kìí ṣe ìjàmbá láti ìwà àgbẹ̀ ìlọ́ ọ̀hà lápẹ̀ òní ìjàmbá ìyàwó àlẹ́bí والنقي كانت عن طريق إنشاء أسراره وما في أكيد أقوى ذاتك أنا يوم تنظر بفلوريا واليوم أتقوى Iṣẹ́ lágbájábá yóò ti gbàgbọ́ o. Kí wọ́n lè fún lọ́mọ́ńtọ̀ yín láti lọ gbàgbọ́. Yóò tún máa sọ fáwọn èèyàn rẹ̀ ọkọ rẹ̀ ló sọ fáwọn èèyàn rẹ̀ tó eléyìí ni ìwà àgbàjẹ́ tó wù ú àṣírí ọkọ rẹ̀ yóò máa tú síta yóò tún máa yẹ pẹ̀lú ọkọ rẹ̀ lójú àwọn èdèlú. ìyáàmọ̀ ti ìyàwó anabi Lut òun náà níbi ọ̀nà yẹn náà ni pé ìwà àbàjẹ́ káwọn tí ọlọ́run rẹ́ sí ọlọ́run náà anabi Lut sí ìwà àbàjẹ́ wọn lọ pé ọkùnrin òní wọ́n bí àbùkátà lọ́wọ́ sí wọ́n sì bí àbùkátà lọ́sọ́dọ̀ òbí. sọ̀tàlẹ̀ ìjọba wa ti dé tí wọ́n wá sọ́dọ̀ àná ìlú òní ínfọ́máǹtì wọn tí ọmọ tí ọmọ sọ fún ẹ pé bọ̀ ó ti lálejò àwọn àlejò tó ti wáyé àwọn ọkùnrin tí wọ́n bẹ̀rẹ̀ wà ní kódà gan-an tẹ́ ẹ bá súnmọ́ wọn òórùn kan dá ní jáde lára wọn tẹ́ ẹ yá ti wá ọbẹ̀ ti sọ̀rọ̀ iṣẹ́ tó ń ṣe nìyẹn eléyìí ni ìjàmbá tí wọ́n ṣe fún ọkọ̀ rẹ̀. عبد الله بن عباس رضي الله عنه قل ما جلتا أما امرأة نوح فكانت تخبر أنه مجنون إذا جنبتا في إذا جنو سبيا ونبي نوح wa ma ọ sọ pé ọkọ rẹ̀ ó fi ní lórí wèrè ni. أما خيانة امرأة لوط àmọ́ ìjàmbá ìyàwó àlẹ́bí lóò ń tó máa ṣẹlẹ̀ pé òun ni wọ́n máa fi àwọn àlejò tó bá dé bọ́kọ rẹ̀ òun ni wọ́n pé ọkọ òun ti lálejò. ya mi lọ́mọ ìṣe wíwà lábẹ́ ẹni eré ànábì ọlọ́run kò ṣàǹfààní fún wọn torí pé kí ni ìwà aburú tó lòdì sí ní tí ọkọ wọn ń pèsè lọ síbẹ̀ ni làwọn ń wù wà ìdí nù tó fi jẹ́ pé nígbà wọn kú tán lọ́dọ̀ bẹ́ẹ̀ àìsẹ̀ àmà àmà sọ fún wọn pé òdìkúlá àmìnà wọn ní iná lọ torí pé ẹ̀yin ọ̀yẹ́ kẹ́ ẹ ní àgbéga ààyè tó dáa ààyè tó yàtọ̀ sí gbogbo ààyè torí ìyàwó àgbẹ̀bí ọlọ́run ni ṣùgbọ́n kò ní rí bẹ́ẹ̀ lónìí àwọn tí wọ́n wọná àwọn mẹ́jọ wọná lọ. sọ gbígbé lábẹ́ àwọn ẹni rí kò ṣe wọ́n láǹfààní أفا محمد الأمين الشنقيطي له في صوتين أرانا الجولي فلم يغني عنه ما من الله شيئا ìjókòó wọn lábẹ́ ẹni rí òṣè wọn láǹfààní kàkà oníbí ìbáyánù أن العلاقة الزوجية لا تنفع شيئا معكم ó ní eléyìí ẹ̀rí ni pé aláàkọ̀ kò ní sáǹfà ní sẹ́nikẹ́ni tó bá pọ̀tọ́ lọ́wọ́ bá وقد بين تعالى ما هو أهم من ذلك في عموم القربات قلت ọlọ́run ọba ó ti ṣàlàyé ohun tó tó ṣe pàtàkì ju àlàáfọ̀ pé àjọ ń jẹ ọkọ̀ àtàyà ó ti ṣàlàyé ohun tó ń ṣe pàtàkì jù níbi àlàáfà pé àbábà àtọmọ ni wá nígbà tí ọlọ́run sọ pé yóò mọ̀ lá yóò sọ òmàánú wà láàbù ọjọ́ ọ̀pọ̀ jẹ́ àìsèyàmà dúkìá àbáwọn ọmọ tá a fi kò lè sàǹfààní fún wa. a ní sàǹfààní fáwọn ọmọ náà bẹ́ẹ̀ làwọn ọmọ náà wọ̀ ní sàǹfààní fún wa pẹ̀lú dúkìá wọn. ọlọ́run tó ní yóò mọ̀ yẹ fún òmìnira òmìnira àfi wọ́n kún mi yí wọ́n àbí. ọjọ́ tí àwọn ènìyàn tó máa sá fọmọ wọn àti ìyá wọn àti bàbá wọn kódà àtàwọn aya wọn wọ́n máa sá fún wọn torí pé wọn ò ní fẹ́kẹ̀ nìkan ń fi ẹ̀rù èsì fún wọn lè wọ̀ lórí. gẹ́gẹ́ bí àwọn òbí ọmọ tó ń sọ nígbà kékeré wọ́n pé ọjọ́ bẹ̀rẹ̀ gbèsè ẹrù bẹ̀rẹ̀ gbèsè lu lèmi tó lè lọ́ọ̀rù lu lọ́ọ̀rù pé wípé lọ́jọ́ kejì àti àná ó kólùkù ọbẹ̀rẹ̀ yóò gbèsè ẹ̀mí torí kúlùkù olóṣù lẹ́rù kò kẹ́ni tí ó gbà kẹ́ni ojú o tó di ẹrù lóòrè sọ èdè náà tó bì í tí ó fi sáfá wọn mẹ táwọn ọmọ náà máa sáfó bì tọ́kọ ọmọ sáfá yàtá yà ọmọ sáfó bọ̀ torí pé ọjọ́ ńlá ni and that is why ṣé àlẹ́ sallallahu alaihi wa sallam tó fi ń sọ fún ọmọ rẹ̀ Fatima tó nífẹ̀ẹ́ sí jù ọmọ wò kó bọ́yá ìjẹ́ ọmọ àlẹ́bì torí pé bàbá òun nífẹ̀ẹ́ òun ó ní ìkẹkẹ tí ó ṣe láǹfààní àlẹ́bìtà sálẹ̀ ni yá Fatima ẹ̀mẹ́rin فإني لا أغني عنك من الله شيئا. وفاطمة تجاري iṣẹ́ la wá sí ilé ayé ṣiṣẹ́ torí pé mi ò ní sáǹfà ní kọ̀ọ̀kan fún ọlọ́jọ́ tó yà ìyáàmọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọ̀dà. eléyìí tí mùsùlùmí ó lè mọ̀ pé ẹnìkan kò láǹfààní tí ó ṣe fẹ́yìn rẹ̀ yálà àlẹ́bí ọlọ́run ni bàbá ni wòlíì ni gbogbo bó ti wulẹ̀ ọjẹ́ ní ipò àǹfààní kan tí ó ti fún yẹn lọ́jọ́ níwájú ọlọ́run àyàfi tó ń tọ̀ ní ọba ti tẹ̀lé lókè. kódà kọjá pé ẹni tó súnmọ́ yẹn pẹ́sípẹ́sí ni àyàfi kọjá pé ó ní ìkẹta tó súnmọ́ pọ̀ èyí tí ó ti súnmọ́ pọ̀ tí ó fàǹfààní ní ìmáàlì pẹ̀lú ọlọ́run ọba. ìdí ni ó tọ́lọ́ ti sọ pé wàlẹ́bí ìlà àmàlú واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم àwọn tí wọ́n ní ìmánì táwọn ìrírí àwọn àwọn ẹbí wọn táwọn náà tẹ̀lé wọn pẹ̀lú ìgbàgbọ́ yẹn àwọn yẹn lọ́jọ́ gbẹ̀dẹ̀ àfẹ́ àmọ́ àtún wọn pọ̀ àmọ́ wọn papọ̀ le fún ọlọ́wọ́ rẹ̀. so àwọn obìnrin méjèèjì yìí alákọ̀ọ́kọ́ òun ni pé òun a máa ṣe ìbàjẹ́ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ sì ni yọ́ máa tú àṣírí rẹ̀ síta gbogbo bí dáwà rẹ̀ bá ti ń lọ òun náà máa sọ fáwọn èdè yìí ní ọ̀fẹ́ kí dáwà ọ̀nà síwájú. ẹlẹ́ẹ̀kejì nínú wọn òní máa ra àwọn tí wọ́n wù àgbàjẹ́ lọ́wọ́ láti mọ ìgbà táwọn àwọn àlejò tí wọ́n wọ̀ ní torí pé ó lè wá ṣe iṣẹ́ ìdíjọ́ náà ṣe. eléyìí ìkìlọ̀ lọ́jọ́ fáwọn ọmọláṣí ìmọ̀mìnrin bẹ́ẹ̀ ni ìkìlọ̀ náà lọ́jọ́ fún gbogbo àwọn obìnrin mùsùlùmí wọ́n máa ń rò pé bóyá àǹfààní kan ń bẹ tí ọkọ̀ wọn lè ṣàfihàn bẹ́ẹ̀ ni àwọn náà lè ṣàǹfààní kankan kọ́kọ́ rẹ̀ àwọn aṣọ ìkọ́bà ṣiṣẹ́ rẹ̀. Dání ìyàwó ànẹ́bì lò. Ìyàwó ànẹ́bì lò gẹ́gẹ́ bí sàárì bó ti mú wá bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan kan tó wà ọ̀ǹtẹ́ńtì tó pọ̀ kò sí nípa àwọn ẹ̀yìn rẹ̀ ju ti Qur'an ìròyìn lọ. ṣùgbọ́n orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwáyà ti máa ń sọ pé wáyíhà lórúkọ rẹ̀. àwọn kan sọ pé Jibril ó sọ̀kalẹ̀ wá sọ́dọ̀ àlẹ́bí sọ́nà bá wà ní ìwọ̀sẹ́nà ó fi oníròyìn pé ìyàwó àlẹ́bí lò orúkọ rẹ̀ wáhìlá ìyàwó àlẹ́bí lò orúkọ rẹ̀ wáhìlá ìgbélé yìí náà ààrí lọ́nà tí ó wà lórí ọ̀sẹ̀ ìfẹ́fẹ́. ìgbà mélòó ó lè ìdíjẹ́ ànábì lóò ló wà tí obìnrin náà ti wà pẹ̀lú rẹ̀ tó ń jàǹbá ẹ̀. ànábì lóò ó ní àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ pèsè lọ sí ojú ọ̀nà àkọlọ́wọ̀ ọba torí pé òun là kọ́kọ́ àlẹ́bí ọmọ. ọlọ́wọ́ bá rẹ sí àwọn ènìyàn láti pè wọ́n lọ sójú ọ̀nà ọlọ́run kí wọ́n má tẹ̀bọ mọ́ kí wọ́n má jọ́sìn fún èrè tí wọ́n ń bọ mọ́ kí wọ́n jọ́sìn fún ọlọ́run ọba nìkan ṣoṣo. nígbà tó ń sọ fáwọn èèyàn rẹ̀ pé ìrìbùdùn wà máa lakum min ilahin ghayri. ẹ máa fi ọlọ́run ọba ọba àṣọ ẹ lẹ́lòmíì tó tọ́kẹ́ ẹjọ́ sì fojú òun nìkan lọ. ẹni àkọ́kọ́ àlékún màdá àbáyọ́ òun àbẹ̀yẹ̀ torí pé ń bẹ̀rù ìjìyà ọba ní ọjọ́ tó tóbi lọ́jọ́ ìjọ́jọ́jọ́ bẹ̀lẹ̀ ṣùgbọ́n ọ̀dà gbogbo bí ń pè é pè ọ́ tó ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kò yẹ kò gbè ó ń pè wọ́n lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú oríṣiríṣi ọ̀nà pẹ̀lú ọgbọ́n àti òye àtọ̀rọ̀ tó dùn kò sí ọ̀nà oríṣiríṣi tí àlẹ́bí lò tí ó gbà láti ṣe àwọn èèyàn rẹ̀ tó ti bẹ́ẹ̀ náà wọn ò dẹ́kun ìgbéraga àti kíkọ ọlọ́run tí wọ́n kọ̀. nígbà tí àmẹ́bí ní ìfọ́n sọ pé tó ń sọ pé ìwọ ọlọ́run ọba èmi ìgbà àwùjọ kọ́ni lẹ́yìn lẹ́nu ọ̀nà àrà èmi ń pe àwọn èèyàn mi lọ́sàn-án àtòru fàdàmìyànjú tó ń dùn ààrẹ tó ń dà sí ọ̀rọ̀ ṣùgbọ́n títẹ̀ tí mo ń pè wọ́n kò lé nǹkan tó ju pé wọ́n ń jìnà ẹ̀sìn ni tí wọ́n bá ti rí ni wọ́n máa ta tí wọ́n bá ti rí ni wọ́n máa daṣọ borí tí wọ́n bá ti rí ni wọ́n fọwọ́ bí sí wọn wọn lè má bọ̀ sí màá ànábì ló ó wà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ tó ń pè wọ́n fún alfusanatin illa khamsina ama ó ní ninety five years ó ní ànábì ọlọ́run ló fi ń pe àwọn èèyàn rẹ̀ lójú ọ̀nà ọlọ́run ó ń pè wọ́n lọ síbi tọ̀hìn O ń kọ̀ fún wọn láti mọ ṣoṣo tó ti bẹ́ẹ̀ wọn ọ̀dà lò lásìkò yìí ìyàwó rẹ̀ yìí ó wà pẹ̀lú ẹ̀ ó tó wáá di pé àràǹtí ọlọ́run dé nígbà tí pa ọlọ́wọ́ apọ̀rọ̀ pẹ̀lú omi fún fáìn pẹ̀lú ìyàwó àlẹ́bí mi lápapọ̀ torí pé wọ́n ṣàbòsí sọ́nà wọn. nígbà tí ọlọ́run sọ pé wọ́n là kọ́dá ọ̀sán náà ló hàn ìlà kọ́mí fàdájì kàfí ìmùkálù sàṣẹ́lẹ̀ tó dìgbà kọ̀ọ̀tì làánà. dájúdájú ara àlẹ́bí mi ò níṣẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn rẹ̀ kọ́ wá gbé pẹ̀lú wọn lórí gba ọdún àyàfi àádọ́ta ọdún nìkan ìsúnlẹ̀ ẹ̀ pé nine hundred and fifty years ẹgbẹ̀rún ọdún lè sọ̀rọ̀. Gba kọ́dà wo mo fún fáànù wọn ń bọ́ àdúgbò lọ́lọ́run bá pa wọn rẹ̀ pẹ̀lú omi fún fáànù torí pé alábòsí ni wọn. Agbọ̀n wo ni ìhà tí ìyàwó àlẹ́bí lò sọ̀kọ̀ sí ìpèpè tí ń pèpè lọ sí ìjọ dáhùn àbí kò tiẹ̀ dáhùn ìyàwó ànábì mú wọn wọ́n ti fẹ́ra wọn síwájú kó tó di ànábì ó wà pẹ̀lú ẹ̀ kó tó di pé ọlọ́run ọba rẹ̀ nífẹ̀ẹ́ ó ń ti ní ẹni àkọ́kọ́ tí ànábì mú ọkọ̀ pè torí gẹ́gẹ́ bí súnà ọlọ́run tọ́ba náà ti tu ọlọ́run tí wọ́n kò ní ìyá rẹ̀ àwọn ẹ̀yà rẹ̀ ni wọ́n kọ́kọ́ pè gẹ́gẹ́ bí ọlọ́run ti pa àlẹ́bí sallallahu alaihi wasallam láti ẹ̀sẹ̀ pé náà ó pé àwọn ajá àwọn èèyàn rẹ̀ àbá àwọn ẹbí rẹ̀ tí wọ́n súnmọ́ pẹ́kípẹ́kí. ìyàwó àlẹ́bí lóye ó kọ̀ ọ̀gbà ìrántí àlẹ́bí rẹ̀ sallallahu alaihi wasallam. ìyàwó sáà sì ń wí. ó ní ipò ó sì lé ọlá àwọn òbí rẹ̀ àwọn òbí rẹ̀ ilẹ̀ ńlá ni wọ́n nínú òun ó gan fúnra gbogbo èyí bọ́yá ní nǹkan jẹ nígbà tí ìpèsè bẹ̀rẹ̀ ó kọ̀ ọ̀gbà ìpèsè ọkọ rẹ̀. tọ́ ọlọ́run pẹ̀lú onígbàgbá ọ̀nà wo ni ìyàwó àlẹ́bí lò ló fi ṣèjàmbá kọ́kọ́ rẹ̀. èyí ni pé àlẹ́bí lò aburú ọ̀kan látọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ nìkan kódà láti ọ̀dọ̀ àwọn ọlọ́dọ̀ ìyàwó rẹ̀ torí pé òun lẹ́yìn tí ń fún àwọn ènìyàn rẹ̀ ní information dáwà ànábì lò gbogbo ẹnikẹ́ni tó bá ti wáyé tó ń gba ọ̀rọ̀ ànábì lò gbọ́ omi ó tètè lọ sọ fáwọn èèyàn rẹ̀ pé lágbájá ti gbà wà wọ́n wà lọ gbóńtọ̀ wọ́n fi yà jẹ́ wọ́n fi láti rẹ̀ láti mẹ́gbà ànábì lò rẹ̀ pàápàá jùlọ ó ní ẹni tí máa fi ẹnu àtẹ́ kan ọkọ rẹ̀ pé orí rẹ̀ mà ti yí ẹni tó ń sọ ọ̀rọ̀ obìnrin ni ọ̀nà tó ń sọ. báwo ni ìpadà sí ìyàwó àmẹ́lì nígbà tí ìdájọ́ ọlọ́run ọba dé tí àmẹ́lì ń ṣe ọkọ̀ ojú omi tán tó kó gbogbo àwọn nǹkan tọ́lọ̀ wọn pa látẹ̀síbi tó kó gbogbo wọn sínú ọkọ̀ ojú omi pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n gbàgbọ́ ó pe ìyàwó rẹ̀ wípé kọ́ wọnú ọkọ̀ ó pa àwọn ọmọ rẹ̀ tí wọ́n wọnú ọkọ̀ ìyàwó kọ̀ ẹ̀yọ́ kọ̀ ọmọ náà kọ̀ ní wọ̀ nígbà tí ìyàwó rẹ̀ ànábì ló sọ fún pé àlákà ní ń bọ̀ wáyé ìjìyà ọlọ́run ní ń bọ̀ wáyé tó bá tẹ́tọ̀ kò sí ibi pé ẹni ká sí wọn ẹni kò ká burú ṣe bó ṣe ní ẹni ìbéèrè àkádà rẹ nílò sí omi òní gbọ́dọ̀ rẹ àmọ́ ànábì ló ń tẹ̀lé àákùnà yọ lónìí kò sí nǹkan kan kí ẹni ẹ̀fẹ́ sáájú kò sí nǹkan kata lè jáde lónìí ju ìyá ọlọ́wọ́ lọ ṣùgbọ́n wọn ọ̀pọ̀. sọ ìdí ló tó jẹ́ pé wọ́n hà látà pẹ̀lú àwọn tí wọ́n hà látà. lóòótọ́ bí ní ẹ̀yà mọ̀ a sì sọ fún wọn pé ẹ máa wọnú lọ́mọ. jíjẹ́ ọmọ fún àlẹ́bí ọlọ́run jíjẹ́ ìyàwó fún àlẹ́bí ọlọ́run ìsàǹfààní pàtàkì rẹ̀. Ànábì Lúwùsì alayhi salatu wa salam sísọ ìyàwó ẹ̀ ó wá nínú àlùkòhánì lọ́nà tó pọ̀ torí pé ìyàwó ni fún ànábì ọlọ́run tó sì tún jẹ́ òṣìṣẹ́ ó jẹ́ ẹni tí ń fi igi gbánà sójú dáwà ọkọ rẹ̀. nínú àwọn súra tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ oní súra tó Hud níbi tí ọlọ́wọ́ bá tó ti ń ṣàlàyé fún wa nípa sísọ arábìnrin nígbà tí àwọn màláìkà tí wọ́n dé wá bá ọkọ rẹ̀ lálejò ó fi ànábì lù sínú ipò tí ọ̀gá nínú rẹ̀ bàjẹ́ torí pé wọ́n máa ń mú iṣẹ́ káwọn èèyàn máa ń ṣe. ó sì máa ń ìyàwó tó ní bí wọ́n fi wọlé sẹ́nì kankan ọ̀nà yìí ó ní tí ó ṣe tí ó fi yà. nígbà táwọn ànábì ọlọ́ àwọn màláìsà ìfọ́n rí ìdààmú kí ń bẹ níwájú ànábì lù wọ́n á sọ pé pé wá mùsùlùmí má bànújẹ́ má sì bẹ̀rù aburú kankan lè kà wá bẹ́ẹ̀ ni wọ́n gan fúnra rẹ̀ kò wọ́n gan fúnra rẹ̀ kò ní kàn. so níbi oníṣẹ́ ìyàwó àlẹ́bí ló ti bẹ̀rẹ̀ lọ́ba ń lọ sókè ní ń lọ sílẹ̀ ló ń lọ sókè ní ń lọ sílẹ̀ gbogbo ọ̀nà tí ó ti kọ́ ìrìnà rẹ̀ lérò wípé àlejò ti dé o. lẹ́yìn tí wọ́n ń tẹ́tọ́ wọ́n ń tẹ́tọ́ ní ìmọ̀ òun kọ̀dùkọ́ kàlùmẹ́yìnà kọ́wọ́n máa àìsàn lókùn nǹkan ohun ọkọ̀ ti gbàlejò lálẹ́ àwọn èèyàn rí wọ́n rẹwà ju ohun tí a rí bẹ́ẹ̀ sì tó ọba súnmọ́ wọn òórùn wọn òórùn tùràrí ní jáde lára wọn. أحسن وجوها وجع فقط الوجوه ولا أطيب ريحا وتسيون فدعته gẹ́gẹ́ bí àwọn afáàjì ti mọ̀ wá ní pé wọ́n tún ní ó tún ní ọ̀nà tí máa gbà láti fi ṣe fún àwọn èèyàn rẹ̀ yọ̀ọ́ dáná èyí tí wọ́n ti gbé wọ́n bá ti pé ìpín dídé nínú lókè wọ́n fi lọ pé ọlẹ́dẹ̀ ló fún balẹ̀ jù. àlẹ́bí ló ó ti wá ìdí fún wọn ọkọ̀ fún wọn wọ́n mọ́kànlá ba àlejò òun ṣùgbọ́n gbogbo iṣẹ́ ibi tí wọ́n ń ṣe ó ti di wọn lójú àìgbọ́n lọ́run gbọ́ tí wọ́n jẹ́ oṣù tí wọn lójú nígbà tí ọlọ́run kan ṣe kọ́ ní yálò ìnà rúṣùlù rọ́bì kàdáyé sì lè ìlẹ̀ yìí. àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run sọ fún ẹ̀lẹ́bí lóṣù pé àwa òjútọ̀ náà ni wa àwọn tó rí wọn ò lè ṣe nǹkan kan fún wa ìwọ gan fúnra rẹ tuntun tí ó ti fún wa. fa àkìrìjì áhàlì tàbí ẹ̀kẹ́ ìmìnà àsìkò wọn ti tó ọjọ́ wọn sì ti pé ìwọ náà jáde tó ìlú wọ àtàwọn ìyáàlì rẹ àtàwọn tó bá gbọ̀ ọ̀pọ̀ jáde kú. Sẹ́ẹ̀ bá wọn jáde lọ wọ̀lá yẹn sẹ́fì minkum ahadun illa muhammad. Ẹnì kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ gbẹ̀yìn wò nínú yín. Gbogbo ń tẹ́ ń gbọ́ ẹ gbọ́dọ̀ fi dúró ìkẹ́ wò ó pé ń tẹ̀lé. Ṣùgbọ́n o àyàtìyàwó rẹ̀. إنه يصيبها ما أصابها إن يوبا يوبا ìjìyà tá a jẹ wọn àájò a òun náà wà ní àwọn tí wọ́n parun inú ọmọ wà ìgbà òun nìkan àsìkò tá a fi ilẹ̀ fún wọn láti pa wọn rẹ lásìkò àtúbà mi àlẹ́ ìsàkóso alẹ́ wà yìí bẹ́ẹ̀ òfin tó mú sùúrù lọ́dọ̀ àwọn. bẹ́ẹ̀ lọ́lọ́ sọ nínú súwọ́pù àǹkàbù ولما أن جاءت رسلا من صوتي أبيهم وضاق به البرع nígbà tí àwọn òṣìṣẹ́ wa tó wá dé bá àlẹ́bí lù ọgbà lọ́kẹ̀ jẹ́ ara rẹ̀ kọ́ wọ́pọ́ọ̀lù lẹ́sọ̀kọ̀ nígbà tí wọ́n rí àdámọ̀ pé ó wà ìbànújẹ́ ó wọ́n á sọ fún pé má bẹ́ẹ̀rù kankan wà náà sáàgàn má sì bànújẹ́ iná làmùnà túkà wà áhàlà á kú ọyọ ìwà àti ara ilé rẹ àwọn ará ilé rẹ pátá láàkùnrin ìmúdà mùrọ̀ àgbà àyàfi ìyàwó rẹ nìkan kánẹ́tì nínú nǹkan ọ̀bìnrin yìí òun wà ní orúkọ àwọn tí ó ti sẹ́yìn sọ pé ìyà ọ̀jẹ̀ jẹ wọ́n pọ̀ pẹ̀lú àwọn ará mi. ó ní ànábì nù wọ́n bá jáde lásìkò sòrò. òun àtàwọn ará ilé rẹ̀ pẹ̀lú ìyàwó yìí náà ta sọ. ṣùgbọ́n níwà tí wọ́n dé odi ìlú tán tí wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ ojú okòó òjò òkúta tọ́lọ̀ ń rọ̀ lérọ lórí ìyàwó ànábi ló ti padà wẹ̀yìn lòun náà lọ́ba parọ́ pẹ̀lú wọn. nínú àwọn ìbọ̀wọ́ ọ̀rọ̀ míì wọ́n sọ pé odò ìtọ́lọ́wọ́ bá rọ̀ ìrìn lórí náà lọ́rọ̀ lórí náà lórí. àwọn kan ní níbi tó ti gbójú ẹ̀yẹ bẹ́ẹ̀ náà lọ jẹ mọ́tò náà tó fi bá a ìjẹ àtọ́lọ̀ ti jẹ́ nìyẹn. arábìnrin orúkọ rẹ̀ wọ́n pè ní wálé à àwọn ẹlòmíì wọ́n pè ní wálé hà alákọ̀ọ́kọ́ pẹ̀lú àìlùs ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú hà àwọn nǹkan tí ó wá nínú táríhì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn táríhì Banu Israel àwọn ètò orinlẹ̀ ó lè tó wá ní ọ̀sán kan. ṣùgbọ́n obìnrin yìí gẹ́gẹ́ bí ìmáàmù Tabari bó ti sọ ó sọ pé kọ́ قد كانت تعيش مع النبي صلى الله عليه وسلم مع النبي لوط عليه السلام wọ́n jọ ń gbé pẹ̀lú ànábì lò ní ìlú káńtẹ̀ ní sọ̀dún. ó ní ọlọ́run sọ ní pé ìṣá àdúgbẹ́n kí lọ́ha obìnrin àyàfi arúgbó nínú àwọn tí wọ́n kù sẹ́yìn. sọ kí ló dé tí ọlọ́run ti pè ní alùpàbìrì àwọn tí ó kù lẹ́yìn èyí pé àwọn tí ó tẹ̀kù lẹ́yìn tí ìdí ọ̀tẹ̀ lẹ́yìn àwọn tí ọlọ́run ọba òkú wọn. wọ́n ní pé nígbà tí wọ́n lọ ẹ̀yìn lórí wà torí pé ẹni rẹ̀ ọ̀jáde bí bàtà ló ń ti pa láti jáde pẹ̀lú ẹni. ẹ̀rọ tá a bá ń ṣe lọ bí kan tí ọ̀fẹ́ lọ naturally òun wà láwọn lẹ́yìn òun wà wájú. bẹ́ẹ̀ ni a ti ti kìlọ̀ fún wọn pé wọn ò gbọ́dọ̀ wẹ̀yìn tí wọ́n bá ti ń gbọ́ pé ìjìyà ń ṣẹlẹ̀ táwọn ará ti bí. nígbà tí ń gbọ́ ìró tí wọ́n rọ òjò òkúta lé wọn lórí òun tó wà lẹ́yìn òun náà lọ bẹ́ẹ̀ lò àwọn tí wọ́n ti wà pẹ̀lú àwọn ọmọ ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn torí kò ti ó fi àwọn tàbí wọn ti wọn ni nígbà wọn bá débi tí wọ́n dé tán ìgbà náà ni wọ́n bẹ̀rẹ̀ ètò ìlú lọ ìdí inú tọ́lọ̀ ti pè ní gọ́ọ̀tì rí àmọ́ ọlọ́ọ̀pẹ̀ ní torí pé àgbàlagbà ni ó ti fẹ́ tán lórí dé pẹ̀lú àlẹ́dùnú gbogbo wọn náà lẹ́sìn ti dàgbà ìdí inú tó ti jẹ́ pé nígbà tí wọ́n lọ bá àlẹ́bí lò lé ìtọ́jẹ́ bí ọ́nkù àbí ọ̀rọ̀ tó jẹ́ òkú sí ẹ̀lẹ́bùgbò ìyàwó ti ẹ̀lẹ́ ọ̀rọ̀ náà ti dàgbà débi pé ó ti játa mọ́ ẹ̀kú òde bí mà ìbínú tó fi sọ pé ẹ̀yìn fa àlùwà náà àti ìṣòwò wọn rọ àti ààrùn so ìyàwó àlẹ́bùgbò tù náà àrùgbò ni ìbínú tọ́lọ̀ ti sọ pé àjíǹdà ti rọ̀ ọlọ́run ní fanẹ̀tẹ̀ ìlẹ́wọ̀n wọn ẹ̀rẹ̀ wọn ẹ̀jìnà ẹ̀yìn àwọn àgbà àlẹ́dìgbò àgbàlà akóyọ yóò ní iye ìparun wọn ẹ̀rẹ̀ wọn ẹ̀jìnà ẹ̀yìn àti àwọn ẹbí rẹ̀ pátá pátá yẹn ǹjẹ́ kò kóyàwó náà lọ kó kóyàwó náà ìdí ló sọ́nà sí ni ilá àjúgbẹ́ni sí ìlú ọ̀hún àdúgbò àyàfi arúgbó kan ṣoṣo nínú ilé wọn òun wà lára nínú àwọn tó wà lẹ́yìn àwọn ẹni ẹ̀yìn. àbí kọ́wọ́ tó wọ́n wà ní àwọn ẹni ẹ̀yìn lóòjọ́ gbẹ̀gbẹ̀ àìsèyámà torí pé kò ní wà ìjẹ́nà pẹ̀lú àwọn ẹbí àlẹ́bí òun yọ wà ní àwọn ẹni ẹ̀yìn tí wọ́n wọ̀ inú náà lọ́sọ̀ọ́sọ́ àmì. من هو الآية سورك يا والذي روح على خلق قلوة بي باك من سورة التحريم لكن سورة روح قال إني قالوا يا نوح إنا رسل ربك لن يصلوا إليك وأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك امرأتك أني يهوه إنه مصيبها ما أصابه تريدون مصيبة يضع على عبكم تريد وتنوي وما يوبه ما تريدون ونوى owó wà náà ṣùgbọ́n yìí ń ṣe ìrànwọ́ fáwọn tí wọ́n ń ṣe ìdínú tó من سورة الأعراف ولم فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين من سورة الأنقذوس ولم قال إن فيها لوطا قالوا نحن أعلم من فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين أرأيت من تطوع الذي نوح قال لا عند الله وكيف على نجيه wọ́n fún ní ìwé pé yóò fi gbà. lọ́wọ́ ń sọ pé àbí mo àdẹ́bí ní ìlú òun lọ́wọ́ àlẹ́bí ìgbà rẹ̀. wọ́n ń sọ pé yóò fi gbà lọ́wọ́ sọ pé àwa ń sí ìlú kan tó súnmọ́ ọ̀pẹ́ títẹ́jú náà torí pé a lọ pa wọn ní anabi ibrahim wọn sọ fún wọn pé ìnà sí àbọ̀ anabi lùtù wà nù wọn kó lẹ́yìn ti pa wọn tí anabi ọlọ́run sì wà nínú rẹ̀ lóore tọ́lú ló àlàmù ìnà sí ha wọn á sọ pé àwa la mọ̀ wọ́n lọ àwọn òun náà wà nù wọn ní wọn wà nù òun náà lánàá la jìyà náà wọ àlà òun ti àkóyọ àtàwọn ará ilé rẹ̀ ìlànà àtàwọn àyàfi ìyàwó rẹ̀ kan kánẹ́tì nà ń bá ó wà nínú àwọn tí wọ́n kẹ́kù lẹ́yìn sí ọ̀gbìn ní sórọ́pù lẹ́mù ọlọ́ni kọ́ọ̀dà fọmọ fọ́tùkùn ayùwà múrùsẹ̀lù قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين. لبعث ما يقول النبي لوط النبي إبراهيم ó ń bi wọn léèrè pé fama ọ́fùkùnmá ayé wà ní ìsọ̀rọ̀ kí ni ìròyìn yí ẹ̀yin ṣẹṣẹ wá ń bò lẹ́ ń na ilá ààlà lóṣìn ilá nàbọ̀nà júùn ẹgbẹ̀rún ayáfí ara ilé ànábì lóò àwọn tí wọn á kó wọn lọ pátápátá ilá mọ̀ àtàwọn ayáfí ìyàwó ẹ̀ ọ̀dọ́rọ́lá ilá ààlà nínú ọ̀bọ̀dọ̀rọ̀ a ti kàkọ́ọ́lẹ̀ pé òun yọ wà nínú àwọn tó pa wọn lọ wà nínú àwọn èèyàn èrò lọ́wọ́ pa wọn lẹ́yìn ìgbà tí òun bá jáde kúrò nìkan. يدعو إليه أمي يريد أولى ربه منك صندل بأمي يريد منك كوفين كتب كوى أقوان في كوفة أمان الله لو تصاموك قال وضرب الله مثلا للذين آمنوا بعد فرعون إذ قالت رب لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجينا من القوم الظالمين ọlọ́run ní owó tó pèsè àpèjúwe fáwọn tí wọ́n nígbàgbọ́ sọ́nà ọba àwọn obìnrin méjì ọ̀kan nínú wọn ìyàwó fìràwò nígbà tó ń sọ fọ́nà ètò ìwọ ọlọ́wọ́ èdè nílì ìbẹ́sẹ̀n ìrìnbẹ́nà bá mi kọ́ ilé kan sí pàápàá títẹ̀ ní nínú ọgbà ìdẹ̀ra wà lẹ́sí ní ilé fìràwùn wà ámẹ́lì kó o sì kó mi lọ kúrò ní ọwọ́ fìràwùn àti iṣẹ́ tí ń ṣe iṣẹ́ bí fún ṣe wà lẹ́sí ní ilé náà mi pọ̀ ní kó o kó mi lọ kúrò nínú àwọn ẹ̀kọ́ alábòsí. عطاء منه يسرني وضرب الله مثلا لحال المؤمنين الذين صدقوا الله قالوا وبشر يعتدوا fún ipò àwọn mòmìnì kan láwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ wà á bá ní wàhálàwò wọ́n sì sìn lónìí nìkan wà á máa lu ìṣẹ̀rẹ̀ wọ́n sì ń fi ṣẹ̀rí ọlọ́run ọba ṣiṣẹ́ wà á náwó láta gbogbo mọ̀kànláfọ̀tẹ̀ kàkiri na fi mọ̀ àmàlà sí wọn. wípé torí pé wọ́n wà papọ̀ pẹ̀lú ṣèpèrí òní ṣe ìpalára kankan fún wọn. Buhari zawuja fi fi hàn gẹ́gẹ́ bí ipò ìyàwó fi hàn. التي كانت في العصمة أشد كافرين lẹ́yìn tó lé pé ń bẹ lábẹ́ ẹni tí ó ya kẹfẹ́ rí gùnlé ayé wàyí àbò nínú ìdè náà tó sì jẹ́ pé olùgbàgbọ́ òdodo ni tí mà kọ́ lásìkò tí ń sọ fọ́nà ìpè ìwọ ọlọ́run ọba ò bèbè níbi ìbẹ́sẹ̀n bèbè níbi ìdárọ̀ ní ìgbà kàkùn jẹ́nà bá mi kọ́ ilé kan sọ́tọ̀ rẹ nínú àgbẹ̀wá. وانقذني من سلطان فرعون وفتنته يومي كرو من الجبا فرعون أتي فتنة ومما يصدر عنه من أعمال الشر ما وأنكتي من جد ولا تقول تغيرين شابي وانقذني من القوم السابقين التابعين له في الظلم والضلال ذلك قول يوم قول الله وأنكتي وانكتي nípa àwìwà àbòsí tí ó wù àti ọ̀nà àmòfin tọ̀ fọmi lọ kúrò nínú wọn. wà ní adáàbìbì àti ìjìyà tó ń gbé jẹ ní kòmìyọ. àpèjúwe yìí ọlọ́run ti fún wa nípa ìyàwó fìràwọ̀ owó kọta àgbà tí ó ń pè wọn ní àfíyàtú ìgbìmọ̀ tó jáde. àásìá ọmọ mọ̀jáfù léètọ́ yẹ pé àbòsí ọkọ rẹ̀ àti kẹfẹ̀rí tí ń ṣe كانت تعيش فيه في بيت فرعون ألبي لنولي فرعون ألبي لدى فرعون والجنب والجنب ṣùgbọ́n ìgbàdùn tí ń bẹ nínú ilé ìfìràwùn kò tẹ́jẹ bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ aburú títí ra ó lọ rí òtẹ̀lé ọ̀tẹ̀lé òdodo nígbà tọ́jọ́ tó gbọ́ pé àlẹ́bí gbọ́sá òun àti àhàrù àwọn náà forí nípa ìfi agbára hàn gẹ́gẹ́ fi hàn níbi tó ti kọkàn kálẹ̀ lójoojú. bó ti wà ń léwu ni ó máa di àwọn èèyàn léèrè tó tóun ni ń ṣe lọ ibi tí wọ́n tán jáde lọ láti lọ gba fagbafagba wọ́n wá sọ fún pé alẹ́bí musa ló borí lọ́wọ́ sọ pé àmọ́ ìkìlì musa àrẹ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́ba ló ń gbàgbọ́ pẹ̀lú alẹ́bí musa wípé òun ni òjíṣẹ́ ọlọ́run lódodo nígbà tí fìràwọn gbọ́rọ̀ yìí ó ní kí wọ́n máa fìyà jẹ títí yóò fi padà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kọ̀ padà ó ní kí wọ́n lọ wá àpáta ńlá tí wọ́n tẹ sóòrò tó gbé sórí rẹ̀ ṣùgbọ́n kó tó di pé wọ́n ṣe mú ìdájọ́ bá wọn lẹ́yìn àwọn àyà ti ti jẹ́ ọkọ̀ wọn sókè. Okay. Ọbẹ̀ náà wípé ìwọ náà kọ́lé fún mi lọ́dọ̀ rẹ nínú kó o mi yọ kúrò níbi ìwà abúlé fìràhùn àti iṣẹ́ tí ṣe kó mi yọ kúrò níbi ìjọ àwọn alábòsí wọ́n tó di pé gbé òkúta ló fi ń fi hàn sí lórí báyìí gbogbo òsì àtọ́ ti ń jẹ́ ó dàpọ̀ ẹ̀tọ́ sí ìyàwó ẹ̀ ọlọ́run ti dúró ẹ̀ ní ẹ̀ ó tó di pé wọ́n gbé òkúta lé lórí òkúta wọ́n tẹ̀gbélé ara lásán tí ò fẹ́ mi lára rẹ̀ torí pé ọlọ́run ní fi ẹrù rẹ̀ sílẹ̀ ọjọ́ irú ìyàbá wọn. ابن جرير قل كانت امرأة فرعون تعذب في الشمس إنه فرعون وأنت أجنون فإذا انصرف عنها أضلتها الملائكة بأجنته ثم بعد فوق إذا وسطون ملائكة هو يوفي ìjẹ́ rẹ̀ yóò fi ṣe وكانت ترى بيتها في الجنة ọlọ́run tí ń fi lé rẹ̀ ẹ̀nà nínú àìsànnà èyí ò jẹ́ kọjá pé ìdí àtọ́ndé ń jẹ́ ọlọ́run òde kọ́mà jù. eléyìí ẹ̀rí ni lórí ímánì òdodo tí àwọn fìràwọ̀n ní sọ́nà àtijọ́ ìgbẹ́lẹ̀ àlùfẹ́ràmù àti iṣẹ́ eré tí ó ń léṣe níwà gẹ́gẹ́ bí wọ́n ti ròyìn wá rẹ̀ síwájú tí àlẹ́bí Mùsá tó dàgbà jẹun irú àwọn ọ̀wá rí tó ní àti àánú tó ní lójú ìdúró tó ti jẹ́ pé òun lọ́kọ̀ fún fìhàùn tí wọ́n bá pa ọgbà tí wọ́n rí. ومريم ابنة عمران التي أقنت فرجها فنفخنا فيه من روحنا وطبقت بكلمة ربها وكتبه وكانت من المقدمين قالت بما لي أتي أخذوا يا نيلي ونبع إمران أبي أما إمران إجبات إلة إمران مريم أما إمران التي أحصنت فرجها ليس الصعبات tó sọ ohun tó náà ń tún sọ fana sọ́kùnà sí ìlú rúfin náà àwọn akẹ́kí lára nínú rúfin wa wà tó ti dà pàtàkì kẹ́lìmọ̀ àti rọ́bì ha tó ti gba kẹ́lìmọ̀ ọlọ́run ọba rẹ̀ gbọ́ èyí ni àgbẹ̀bẹ̀ ti sá wà kútù bìí àtàwọn tí ọlọ́run ọba rẹ̀ wà káyà nàìjíríà nìkan nìkan ó jẹ́ ẹni tí máa jọ́sìn fọ́nà rẹ̀.

وصامت عن زنا أصوى على نبي زنا كون نبي زنا فأمر الله تعالى جبريل عليه السلام أن ينفخ في جيب قميصه أنا واقع جبريل لكن ibi kan kẹ sí lára ẹ̀mí tí ó dàgbà tó tí ọlọ́run tí ó di èèyàn nínú nínú oko rẹ̀ láti bẹ̀ lọ́ba lóyún fọwọ́kọ̀dà lọ́kọ̀tì ìlà rọ́ọ̀mù rẹ̀ fífẹ́ tó fẹ́ tí màláìka jùlọ ìfẹ́ sí la ó wọlé àpò díẹ̀ fàhámà lẹ́sìn ìfà rẹ̀ ìṣẹ̀lá ibi tó ti lóyún àmẹ́rì ìṣẹ́ nìyẹn wọ́n tó gba kọ́tù bí kẹ́ni máa sọ̀rọ̀ sí ha ó tún wá gba ọ̀rọ̀ ọlọ́run wọn bá ó gbàgbọ́ láti ẹnu ọmọ rẹ̀ àmẹ́rì ìṣẹ́ وعملت بشرائع التي شرعها لعباده هو أن تنسي شريعة الله ما يعلم بها àtàwọn tíra tó ti wá síwájú rẹ̀ wa kutubuhu al-munazzala ala rusuli àwọn tíra tó lọ́n sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ síwájú ọmọ ẹ̀ wa kanat min al-muqirrin ó sì jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ń gbàgbọ́ tí wọ́n ń tẹ̀lé ìfẹ́ ní ọlọ́wọ́ báyìí. ọ̀rọ̀ náà tó ní وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين ẹni pé ọba ọlọ́run ọba ẹ̀kọ́ àti kálímọ̀ ọlọ́run nígbà tí màláìka dìde ìtọ́jú sọ fún pé إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا nígbà tí màláìka ọjọ́ sí i ní èèyàn bára wà ní àwọn òbí láì ní kẹrẹ kúńtà ṣàfihàn mo wá ìsọ ọlọ́run ọba kúrò níbi aburú tí ń bẹ pẹ̀lú rẹ tó bá pé èèyàn rẹ ní òun sì ń páyọ ọlọ́run lọ́kàdínlá torí pé ọkùnrin náà obìnrin sì lè ní ìkọ̀kọ́ mọ́ ti wà ọ̀dẹ́ kó wà pẹ̀lú mi lọ́wọ́ sọ pé ìdàgbà ẹnà rẹ̀ sùn òjíṣẹ́ ọlọ́run ọba rẹ̀ ni o lè áhàbà láti ìrìnà ọmọ ìrètí wa torí kí o fún ọ ní ìròyìn ọmọ kan tó ń pé ọmọ tó pé pérépéré tí kò pé lọ́pọlọ tó sì pé ní ẹ̀dá tó sì pé níwà gbogbo nǹkan ló ti pé. bẹ́ẹ̀ ni wọ́n gbàgbọ́ nígbà tí ọlọ́run ti rí ìrò ọmọ tí ó bì ló jẹ́ pé ọmọ yẹn ọmọ tó súnmọ́ náà pẹ́kípẹ́kí yẹn. بطلب خطيب قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة من اسمه المسيح عيسى ابن مريم لبعث ملائكة عن صوتي ومريم داد داد وانا وبانطوليه يردن تلك كلمة لا تطوري أقاري المسيح عيسى ابن مريم أقاري المسيح عيسى ومريم وجيها في الدنيا ẹni àpẹẹlẹ ní ilé ayé wà ní áàfẹ́rọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni àpẹẹlẹ ní rọrùn wọ́n nínú ìmọ̀kànlọ́bí ó sì jẹ́ àwọn ó wà nínú àwọn tí ó sùn mọ́nà ṣé àwọn ẹlẹ́sìn àgbélébù tí wọ́n mọ orí eléyìí nípa mùsùlùmí wípé èyí tí mùsùlùmí gbàgbọ́ nì gẹ́gẹ́ bí ní àgbọn àlẹ́bùn ìgbà agbàgbọ́ pé àlùmọ̀tí ìlú ó làwọn túmọ̀ sí Christ a sì gbàgbọ́ pé ẹni àpọ́nlé nínú ayé àti ọ̀run a sì gbàgbọ́ pé ó wà nínú àwọn tí wọ́n súnmọ́ lọ́rùn bákan náà wà yùkẹ́lìmù náà bìnnáàdì wàtàlà wà yùkẹ́lìmù náà bìnnáàdì wàtàlà yóò máa báwọn ènìyàn sọ̀rọ̀ nígbà tó wà ní orí ọmọ ìpolùlò tó sì tún wà ní ọmọ ọmú àbí ó wà nínú ọmọ ọmọ kékeré ọmọ ìpolùlò àti àti ìgbà tó bá dàgbà tó wà nínú sọ́ọ̀lì hìn ó sì wà nínú àwọn èèyàn ẹni. Ànábì sallallahu alaihi wa sallam ó ní kámúlà nínú àbíjáì kẹfì rẹ̀ àwọn ọkùnrin wà tí wọ́n pé wọ́n lọ ń dá wọn tí wọ́n pé wọ́n pé ní ẹ̀dá wọ́n sì pé níwà wọ́n sì pé ní gbogbo nǹkan pátá. ولم يكمل من النساء غير مريم بنت عمران فوافى وتقبل بين يقصي مريم أما عمران قلنا نبي قدرك وآتيها امرأة فرعون آتيها يا يعوق فرعون وإن فضل عائشة على النساء كفضل الثريد على سائر السعاد بقنا أجل عائشة لولي على الزرين يكون جددي أجلون ذا ثريد لولي على الزرين فرد لولي ليس صف سبب في عينيه آه، قصة آشياء ìyàwó fìràwùn àti kíkọ ìyá ànábì Ìsá ibùdó rẹ Mariam ètò ṣe Mariam ibùdó Mariam. ó kọ ìyàwó fìràwùn Asiya àwọn àfáà mi ìrànwọ́ mú àsìkò ọjọ́ díẹ̀ wọ́n pé a ní Mísírà síwájú ọdún one hundred and five ọdún fourteen years miladiya síwájú ọdún fourteen years síwájú bíbí àlọ́dún ìgbà. Ẹni pé one thousand four hundred years síwájú ìgbà ọjọ́ bí àlọ́dún yìí wà. èyí ni pé obìnrin yìí wọ́n ní káyánà tó mọ̀ nígbà kọ́bíà lórí ibi nàbí nàbí ìlà mọ́ta wàyí ẹ̀lẹ́tì àmọ́tì obìnrin yìí ó ti wà síwájú tí ó tó bí àlọ́dún mọ́ta ó sì ní ẹnì tó sọ tó gbà wò tó gbà kọ́ òun ló sì sọ kúrò níbi ohun tí fìràwù tó ń ṣe tó ń pa àwọn ọmọ kékeré tí wọ́n bá bí lásìkò náà òun ló sọ kúrò sí fìràwù náà wọ́n pa á. وخلق الله حكم موسى في قلبها حين أبصرت في أول مرة ọlọ́run ti ìfẹ́ àlẹ́bí mi ká sọ́kẹ́ rẹ̀ rí ní kọ́kọ́kọ́ ìṣojú báyìí lọ́nà ti fi ìfẹ́ ànábì Musa tí wọ́n fẹ́ rẹ̀. ìdí mi tó fi sọ pé ọmọ yìí ò má fa ẹ̀ńtẹ́ apá ti sọmọ àkókò tí ìdí ma ká fi sọmọ. torí ìfẹ́ títí àwùjọ ló fi ọgbà sílẹ̀ ni. bákan náà àwọn àfáà mi wọ́n ní hamd hamd ó ní àbúrò ọkọ èèyàn onìkan àbẹ́tọ̀ ọkọ. Fún ọkọ bá gbóbìnrin yóò jẹ́ nínú ọ̀pọ̀ àtọ́nú ọ̀pọ̀ lókèrè. Bẹ̀tí ni àlàkà rẹ̀ pẹ̀lú àlẹ́bí Musa. Èyí ni pé bàbá àlẹ́bí Musa pẹ̀lú ìyàwó Fìhàù wọ́n wọ́n ẹbí ni wọ́n. Nígbà tí ìyá rẹ̀ wá sí tán, tí wọ́n sọ sínú kànga, kàtọ́kọ̀ sí ẹnu ẹgbẹ́ rẹ̀ ẹ̀bá odò ó ní ẹni tí wọ́n ní sí ìyá àyà àbẹ́bẹ̀rẹ̀ pàtó pé pé máa tí so ìbéèrè tó ti jẹ́ pé ó sọ sí àyè kan tó súnmọ́ ilé ọba ní ìṣẹ̀ṣẹ̀ àwọn tó súnmọ́ odò wà ní ọba nígbà tó ń wá sàn lọ ilé ẹgbẹ́ tí ó gbé ọmọ lọ sí inú ilé ẹgbẹ́ àwọ̀. àwọn ní sọ pé obìnrin tó jẹ́ fámìlì pẹ̀lú ìyá ẹ̀mẹ́bìnrinta òun ń ṣiṣẹ́ nínú ààfin ààfin àwọ̀. sọ nígbà tí òun náà ló ti sọ̀kọ́ rí torí pé ó mọ̀ nípa ìṣàwọ̀sìn òun lọ kọ́kọ́ rí ọmọ ọwọ́ aṣọ fún ìyàwó ọ̀hún ìpè ọmọ ìgbàlú tí ó ti nípẹ̀lú ń lọ lórí omi rẹ̀ wọ́n á pé wọ́n lọ pàṣẹ nínú àwọn ni bí obìnrin ti rí ọmọ náà sọ ìfẹ́ rẹ̀ á sọ fún àwọn ọmọ yóò má pa sọ ọmọ ẹ̀ńtọ́ jẹ́ àti ẹ̀ abi àbí àbúrò ìyá onye ó ní wá máa lọ sọ rẹ̀ gbogbo ipò tí ọmọ wà nínú ilé ìdọ̀háwò bẹ́ẹ̀ náà ni àsìkò tí wọ́n ní ọmọ ọ̀gbá ọyàn nìkan òun náà ló ní òun ní òun ẹni tí ó tí ó kò lọ́yàn wọ́n mú ìyá gbogbo ẹ̀ ni ọlọ́run sọ̀rọ̀ bá àyẹ̀wò tó lónìí láti ṣe gbogbo irú àwọn àlàyé bẹ́ẹ̀ sì ni sísọ ti Mariam náà ń bẹ sí àfẹ́sù. tó bóyá lórí ilé láti ṣe tó bá di lọ́la ìṣọ́ àmà ìta bẹ̀rẹ̀ òun náà ni ìròyìn السيدة آسيا بنت مزاحم أتي السيدة مريم أم موسى أم عيسى wọ́n yá lẹ́yìn rẹ̀ orí àdìsí tó wá lórí wọn wípé àwọn aṣíwájú ayé lókèrè ní gbogbo orí ayé pátá aṣíwájú obìnrin ayé àwọn mẹ́rin gẹ́gẹ́ bí àwọn olùsọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nínú wọn ó ní Mariam ìyá àlẹ́bí ìta ẹlẹ́ẹ̀kejì nínú wọn ó ní Asiya ìyàwó sọ̀háwọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú wọn ó ní Khadija tó ń kọ̀kọ́ wọ̀nyí ìyàwó àlẹ́bí sọ̀nà náà wà lọ́wọ́ sọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹrin wọn ó ní bíi Muhammad sọ̀nà náà wà lọ́wọ́ sọ́dọ̀ àwọn mẹ́rin yìí. بنوته سيدات لسائر العالمين بين عنا لوجه سيدات اهل الجنه او لم ياتي وجه رسول الله يوم الجنه ان شاء الله تعالى في يوم رسول الله الله عليه وسلم اعطى هواء قلت جماعه سوره يوم سوره الله èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run tó fi wà lábẹ́ èyí tí a ṣe ṣe ọlọ́run tó fi yé ẹ̀sìn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. والسلام ورحمة